صدق الله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الحمد لله رب العالمين والصلاة الله وسلام رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم أقوى بسيرة وإتوي منار السبيل بدأت مع gbàlejò àwọn olùmọ̀ wa Sheikh Dr. Sọ̀fàdín Gbadébọ̀rọ̀jì lórí àwọn ìbéèrè tí ẹ bá ní àti ìdáhùn. Orí nọ́mbà tẹ́ máa pè sínú àárọ̀ yòówù náà ni zero nine one three four five four six three four six síwájú ìbéèrè tí oníbéèrè kan béèrè níbéèrè méjì tó sì jọra wọn alálàkọ́ béèrè pé àwọn fẹ́ gba owó lọ́wọ́ ìjọba ìyẹn fún láti dáko so àwọn ti mọ̀ lọ́kàn pé àwọn ò ní dáko ń tà wọn. sọ̀bà wọn fẹ́ gba owó yẹn láti fi ṣe nǹkan míì sọ̀rọ̀ ẹnì kejì wọn béèrè pé owó tí wọ́n fẹ́ fáwọn èròǹgbà táwọn ní tàwọn gbé tẹ́lẹ̀ àwọn ò tiẹ̀ ní sanwó yẹn náà tẹ́lẹ̀ padà kọ́tà ti tà wọ́n lọ́wọ́ ni so wọ́n ní kẹ́ bá sàré lórí rẹ̀ pé ṣe bí àwọn jọ nílùú ni a sì jọ ní owó ni kí ni òfin Islam dádé lórí ilé yìí. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ẹni tó fẹ́ gba owó lọ́dọ̀ ìjọba. owó tí wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn láti fi máa dáko nítorí kóúnjẹ ó lè bá pọ̀ kébi kó kúrò nínú ìṣẹ́ tí ń bá àwọn èèyàn jà wọ́n á fẹ́ gba owó yẹn lórúkọ pé ó fi dáko ṣùgbọ́n ó ti mọ̀ pé òun fi dáko tó bá jẹ́ pé mùsùlùmí bá lẹni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé ní tó fẹ́ ṣe yẹn ìjàmbá ni wọ́n ń pè é owó tá a gbà pé nǹkan báyìí pàtó la fẹ́ fi ṣe a gbọ́dọ̀ sẹ́rí rẹ̀ lọ sídi nǹkan mi. anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní man ghashana falaysa minna ẹnikẹ́ni tó bá fi lè jàǹbá wa kò lè jọ́kan nínú wa kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam mùsùlùmí kì í jàǹbá mùsùlùmí kì í ṣàgbéda olódodo ni mùsùlùmí tí ẹ ti wá ń hùwà eléyìí tó ṣe pé kò sí ìfọkàntánni nínú ẹ̀ ìjàmbá ti wọnú ẹ̀ eléyìí túmọ̀ sí pé ìyẹn kàn jẹ́ mùsùlùmí ló kọ lásán ni kìí ṣe mùsùlùmí ní pàápàá bẹ́ẹ̀ náà ni ẹni tí ó lóun fẹ́ gba owó lọ́dọ̀ ìjọba òun fẹ́ yá ní yíyá ṣùgbọ́n òun ò lẹ́mìí pé wọ́n san padà ìjàmbá náà wọ́n pe léyìn àtòlè nítorí pé ẹ̀tọ́ owó tí a bá yá ni ká san padà ẹnikẹ́ni tó bá fi lè gba owó olówó pẹ̀lú ẹ̀mí pé wọ́n san padà tó wá kùnà láti san padà ọlọ́run ọba ẹlẹ́dàá kò ní fò náà lẹ̀ nítorí pé tó bá ti ní ẹ̀mí pé ò ní san padà ìparun lọ́lọ́run ọba máa ń kó bẹ́ẹ̀ ni tó bá sí bẹ́ẹ̀ ẹni tó wá fẹ́ hùwà burúkú yìí wá ní ṣebówó ìlú ni gbogbo wa náà lájọjọ́ máa lù ìyẹn ni pé kò burú kí gbogbo wa náà máa jàlú lólè nígbà gbogbo wa bá jàlú lólè kí ni tí ọwọ́ àṣẹkù tí ọmọ jẹ lù ẹ gbogbo èèyàn ló gbogbo èèyàn ló ń jàǹbá ìwọ lè jẹ àyọkúrò tí wọn ní jólè tí wọn ní jẹ ń jàǹbá ìlú òsì bàjẹ́ dọ́dọ̀ tiẹ̀ ká owó kápò nàìjíríà wa yìí àbówó pinlẹ̀ kan tọ́jọ́ tìjọba tún yá yẹn èèyàn wá jẹ ó tún léwu ju kéèyàn jẹwé èèyàn kan lọ nítorí pé tó bá nàìjíríà lọ bá jí àbí lọ bá gbà lórúkọ pọ̀ yàtọ̀ san padà bá ti ṣe pọ̀ tó yìí gbogbo aládùnníjà rẹ̀ tó bá ti jọ gbẹ̀ndà wọ́n á jẹ́ pé náà ni ìpínlẹ̀ kan náà léèyàn tó pọ̀ àwa a jẹ́ ọmọ ìpínlẹ̀ bí ìpínlẹ̀ ọ̀yọ́ àwa tá a jọ mọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ tí èsì pípò mi láti wá á pọ̀ owó tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wa gbé kalẹ̀ kó n fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn pé kí wọ́n fi ṣiṣẹ́ kí wọ́n jèrè ńbẹ̀ kí wọ́n dáwó tó ń padà wọ́n wá gbà ọ fẹ́ jẹ lájẹgbé wá dúró àwa tá a dò ń jà rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmù àbí wọ́n gbà pé tá a bá kú wọ́n gbé wa dìde ni. ṣùgbọ́n ọkùnrin lọ́kẹ́ ẹ̀ ẹ̀ three four five four six three four six. hello. hello. wa aleykum salaam wa rahmatulah. orúkọ àti bíkà ti ń pè. orúkọ mi ni sawal láti Ìlọrin. kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi ni pé mo ń béèrè láwọn ṣéèkì wa pé um, ǹjẹ́ arákùnrin kan tí kò sí ìfẹ́yàwó sílé tí ẹbí gbogbo ìgbà tó bá lè ṣe ń sùn tó máa ń ní àlá pé òun ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀tọ̀ tó bá máa fi dé ó máa ti rí pé ara òun ti tòtò kí ni ìdá ẹ̀ ń ṣẹlẹ̀ lóòrèkóòrè láì kí ni nǹkan tó lè ṣe sí bẹ́ẹ̀ kí ni Islam sọ lórí ẹ̀ alhamdulilayi n tí Islam sọ lórí ẹ̀ náà ni kó tètè fẹ́ yàwó nítorí pé ẹni tí ń sùn lójoojúmọ́ ti ń lálàá pọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin ó ti bàlágà ó ti tó bóbìnrin lò ti pẹ́ ṣùgbọ́n òní fira rẹ̀ ní fi ń falẹ̀ kó tètè fẹ́yàwó kó múyìn kó lọ́rọ̀ rẹ̀ kọ̀dájú kó lè ṣeé ṣe pé kẹ́nìkan níyàwó ìyàwó sì wà pẹ̀lú rẹ̀ láì jẹ́ pé ìyàwó náà dálẹ̀ kó a jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n máa lárú àlákàlà àlápọ̀ ń bóbìnrin kan lò òjò á damira sára kó tó di pélé mọ́ tó fi níyàwó à kò lè ṣẹlẹ̀ oògùn rẹ̀ náà ni kò fẹ́yàwó ọlọ́run fún yàwó alálùbáríkà fún wa aleykum salaam wa rahmatulah barakatu orúkọ àti bíta ti ń pè. ọkọ mi àdúrà láti ìlú. kí ni ìbéèrè yín. ìyá ọkọ mi pé èèyàn sùn bọ̀ ó wà láti wọ́n ṣe ń gbẹ lójú lórí rẹ̀ ó bá tó wá ṣe ayé ó wá rí èdè ní orí rẹ̀ wọ́n fi kí ẹgbẹ́ ẹgbẹ́ ṣe sí wàhálà yẹn ọ̀sán yẹn alhamdulilayi ẹni tó sùn tó lálàá tó sì tó rí lójú àlá pé wọ́n ń sàn gbẹrẹ ó tún á jí ó tún á bẹ́jẹ̀ lójú bẹ̀ àwọn dájú pé òun náà kò wá ìsádi ọlọ́run bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó bá jẹ́ mùsùlùmí ni ṣáájú kó tó sùn wá máa ṣàlùwalá lẹ́yìn ìgbà tó bá fẹ́ pé rẹ̀ àwọn àdúrà tánàbí sallallahu alaihi wasallam ní ká máa ṣe wàá máa ṣe kó tó di pò sùn wàá sì rí pò kọjú sálùkébìlà irú àwọn àṣẹlẹ̀ burúkú yẹn yóò jìnnà sí ọ̀pọ̀lọ́ àṣẹ ọlọ́run náà ká máa pè sórí zero nine one three four five four six three four six fún àwọn ìbéèrè wa. hello. wa aleykum salaam wa rahmatulah. orúkọ àti bíjá ti ń pè. yusuf ní látẹ̀dẹ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ̀ẹ́dẹ́gbà ìrún jẹ́ òun sí àwọn èèyàn náà kì í. ní zuri àti asri ìgbésẹ̀ tọ́nà ẹlẹ́ẹ̀kejì ni pé nípa ti mọ́gìrìbì àti iṣẹ́ iná tí òjòba ti rọra fún báyìí ní díẹ̀ làwọn èèyàn tí wọ́n kì í mo á fẹ́ bèrè pé ṣé ó tọ̀nà. Naam, ẹ sọ̀rọ̀. Ẹlẹ́kejì ni pé ká ní èèyàn ní èèyàn tó ya wéèlì ẹ̀nìyàn wa kú. Naam, kí ló fẹ́ bèrè? Èèyàn bá san owó ilé yẹn ni àbí èèyàn ní bá san tó bá jẹ́ pé yóò ní bá san owó ilé yẹn eh, owó tó lé lórí rẹ̀ tó jẹ́ pé yóò ní bá san bó ni ìdájọ́ owó tó lé lórí rẹ̀ yẹn táwọn tó sì ní owó tẹ́sí sí ní dandan báwọn ṣe gba owó yẹn. hello. wa aleykum salaam wa rahmatulah barakatu olóko àti ibi tẹ́ ti ń pè. lókè bá láti oko. kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé da furusa wajen kasar wewe haba jirgin sami sai haram ne na ka zo ya wani hukun sana da suke a wakawa da manzin ta manzin sai yago da yi wani wata manzin ta manzin sai shiga a biya mun kan yake sai na je jina ne haram ne idan ya nuna ke jina ne sai ta ma da je ya gunka wa ne tun ya suka bi ya nan da sai ti yin su sa fi fi ba ti ya zo su ne sai ya. Allah. Wa alaikum salam hello aleykum salaam wa rahmatulah barakatu orúkọ àti bíjẹ́ ti ń pè. ẹbí kàwé wá sí àtòkò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni wípé pé ìyẹn lè mọ̀ ṣe kọ́mẹ́dì gbowó tí yóò mọ̀ pààyàn lẹ́rìn. kọ́ máa fi pawó ọ̀dà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé bí ẹ bá lọ sí mọ́síjì ìyàwó báwọn ti jà yà tí wọ́n ń bá ń ṣáájú ariwo ni wọ́n ti sọ fún yẹn bẹ́ẹ̀ lè jáde kó fún wọn lọ́mọ dáláṣí. alhamdulillah ìbéèrè tani tó ṣèbéèrè látẹ̀tẹ̀ sí nípa kápá sọ̀látò zuhur àti asiri pọ̀ pípa zuhur àti asiri pọ̀ ọ̀rọ̀ kan ni tó ṣe pérù rẹ̀ wáyé látọ̀dọ̀ ìmáàmù shafi'i ṣùgbọ́n àyè tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ àwọn sọpá nípa zuhur àti asiri pọ̀ magrib àti ìṣá ìlọsìn lámà papọ̀ eléyìí láwa sálẹ̀ sáà. magrib ti ìṣá ẹnìkan láàmú papọ̀ nígbà tí sábàbí ti mú ní pasọ̀ láti pọ̀ bá wà fẹ́ni tó wà nílé nìyẹn yàtọ̀ sẹ́ni tó wà lórí ìrìn àjò àǹfààní wà fún láti pa zuhur àti asiri pọ̀ lórí ìrìn àjò bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ sí hajj ní àràfà wọ́n máa ń pa zuhur àti asiri papọ̀ wọ́n tún pa magrib àti ìṣá ní muzdalifa tọ́ tí nítorí pé ìnira ìṣòro ìdíwọ́ eléyìí tó lè bá tó tójò bá rọ̀ ní àsìkò magreth nígbà tílẹ̀ ti ṣú irú rẹ̀ ọ̀dájú kó lè ṣèyàn lọ́sàn-án bá ń eléyìí jẹba wàyí o òjò wa wá ní ọ̀rọ̀ tá a ti torí pa magreth àti ìṣá ìgan pọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ òjò tó ṣe pé wábi wọ̀ sí òjò ni òjò tó ní gidigidi kì í kàn ṣe kójò ń rọ̀ tí ń awa àti torí awa àwa máa pa sọ láti pọ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́mọ ìpè sọ láti alákọ̀ọ́kọ́ lẹ́ni ẹlẹ́ẹ̀kejì ayé rẹ̀ gbófo gbèsè ń bẹ lọ́rùn yín gbọ́dọ̀ san padà kó tó di pẹ́ kú láyé bí ẹ̀sìn ọlọ́run lè náà inna salata kainata ala al-mu'minina kitaban mawquta dájúdájú sọ̀láàtì fáwọn olùgbàgbọ́ òdodo ọ̀ràn yẹn ọlọ́run ọba kan gbà fún wa látàrí ìdẹ̀kùn tá a mọ̀ látara súnà nàbì sallallahu alaihi ń pa lè ti torí òjò pa sọ̀láàtì kan àtọ̀kan papọ̀ sábàbí wọn wá jẹ sábàbí gidi kìí ṣe sábàbí súkẹ́súkẹ́ kí ni túmọ̀ ẹ pa sọ̀láàtì pọ̀ ìyẹn ni kí bójú bí ti ṣe ń rọ wá bí wọ̀ sí yìí tá a bá fi lè pa mọ́gìrìbì àti iṣá ìpapọ̀ táwọn èèyàn bá sì fi lè lọlé nínú òjò tí ń rọ̀ wẹ́líwẹ́lí gidi yìí kò sẹ́ni tó tún lè padà wá sí mọ́ṣáláṣí má láti ṣe sọ̀láàtì làṣà tójú yóò bá wa wọ̀ ìtumọ̀ pípa sọ̀láàtì pọ̀ nù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mọ́ wọ́n lẹ́ni tó yáwó tó jẹ́ pówó èlé ni ó ti wá kú sáàbà san gbèsè yẹn tèlétèlé ni rárá o ojúlówó owó lásán lẹ́sàn ẹ̀ní sẹ̀lẹ̀ torí pé òfin ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ṣe ìrànlọ́wọ́ fúnra yín lórí àti ṣe dáadáa àti àti páyọ̀ lọ ẹ wọ́n ràn ara yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ àti àti takotọ́ lọ. owó èlé ẹ̀ṣẹ̀ ni ìtakotọ́ lọ ni ẹ gbọ́dọ̀ bẹ́nikẹ́ni san ojúlówó owó tó jẹ́ oníkẹ́ bá san ẹ sì má san ojúlówó owó náà kó tó di pé ní àsọyípọ̀ pẹ̀lú àwọn ẹni tó yá lówó tó bá ti mọ̀ pé àwọn fagilé èlé tí ń bẹ lórí owó òun tẹ́yìn bá ti san ojúlówó owó oníkẹ́ san àwọn kí tẹ bá ní ẹsan ojúlówó owó wọn tún ní èlé orí rẹ tún ṣẹ́kù ẹ má wulẹ̀ san eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìbéèrè tí ẹni tó sì béèrè nípa gbígbin ewé tábà tó sọ ohunkóhun tẹ bá fẹ́ lò fún ewé tó jẹ́ kí wọ́n máa ń lò fún aburú ìsìláàmù gbà kíkẹ́ mọ́ wá wá ìwòsàn lọ sára ń tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ látàrí aburú tí wọ́n máa ń lò fún eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tí ègún kan bá wà nínú ìdílé àwọn irú àdúrà wo làwọn lè máa ṣe tí ó bà ìgún yẹn jẹ́ lórí tàwọn. tẹ́yìn bá ti jẹ́ mùsùlùmí tẹ́ bá ti ń ṣe adhkaru sabah wal masa àwọn àdúrà táwọn ibi sallallahu alaihi wasallam ní kí a máa ṣe lójúmọ́ kan ní àárọ̀ àti lálẹ́ ó ti tó láti wá ìṣọ́ àti ààbò fún yín níbi gbogbo aburú yòówù kò bá wà nù mọ̀lẹ́bí kò bá tiẹ̀ má sínú mọ̀lẹ́bí kọ́lẹ́pọ̀ àwùjọ yín lọ́wọ́ lẹ́yìn náà lọ dìímú ègún kan wà nù mọ̀lẹ́bí kò sínú mọ̀lẹ́bí ó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ àwọn tí èsè mùsùlùmí ni ègún wo lọ́wọ́ nù mọ̀lẹ́bí tí ọ̀ràn wo ni wọ́n dà tí wọ́n fi gbọ́dọ̀ forí gbé jombo ṣé bó fi ọlọ́wọ́n bá ní kí wọ́n láti zero wà zero tó ń wúzọrọ ó xọrọ ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní ẹrù ẹ̀ṣẹ̀ lómi kí ni wọ́n sì tó fi jẹ́ pé gun kàfẹ́ bọ́ọ̀lì ọlórí àti bá àti bí wọ́n sá ti máa ṣàwọn àti wàtí ànábì ni kò ṣe lójúmọ́ àti tàárọ̀ àti talẹ́ ọlọ́wọ́n bá yóò máa sọ àyè wọ́n ní ṣé àwọn lè máa ṣeré àwàdà kẹ́ríkẹ́rí kọ́mẹ́dì táwọn máa fi pààyàn lẹ́rìn kó fi máa pawó àwọn Islam ọ̀faramọ́ erékeré lásán èèyàn máa ṣe sí ẹni tí ò dákàmọ́ èèyàn máa ṣe sí ọmọ síra rẹ̀ lópònú nígbà tó ṣe pọ́ gbọ́n èèyàn máa síra rẹ̀ ń dìdìrìn nígbà tó ṣe pọ́pọ́lọ́ rẹ̀ mú torí káwọn èèyàn kàn lè rẹ́rìn kí fún lówó ọlọ́mọ pa á wọ́n ní táwọn àbáwọn mọ́ṣáláṣí táwọn àbá ń bẹ̀ pé àwọn aládàádálẹ̀ kan ń ṣe àdádálẹ̀ ẹnu rẹ̀ wọ́n sì ń pariwo sáwọn lè ti torí rẹ̀ jáde bẹ́ẹ̀ ni ẹ ti torí rẹ̀ jáde ẹ fi mọ́ṣáláṣí lọ nítorí ariwo yẹn. àwọn tó bá ń pè láti ìlú òkèèrè ẹjọ́ máa pè sórí plus two three four nine one three four four nine nine two zero two plus two three four nine one three four four nine nine two zero two. hello. Wa alaikum salaam salaam ọ̀kà tó lókọ́ àdúgbò tí ń pè. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ẹni tó sáà àdúgbò pé ń gbé mọ́ọ̀kì tó wà ń bẹ̀ nígbàdùn wọn àwọn ìtọ́ máa ti tó bí àyè ní tí rẹ̀ lẹ́sàn tí rẹ̀ máa kírun ilé àbí kó máa bá wọn síbẹ̀ yẹn náà bẹ̀. Hello. Wa alaikum salaam salaam ọ̀kà tó. Olùkọ́ àdúgbò tí ń pè. Ẹlẹ́ àlátọ́ra sí láti ta lè dìbò ní

Ah, hello. wa aleykum salaam wa rahmatulah wa barakatu toroko àti gbẹ́ ti ń pè. kí ni ìbéèrè yín. àmì ẹ ṣe. àmì. padà wa salaam wa barakatu. hello. naam wa aleykum salaam wa rahmatulah barakatu orúkọ àlejò ń pè. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá bí ẹnìkan bá kú fún yàn nísìnyí tó o wá kí n ṣe mùsùlùmí báwo ni a ti lè ṣàdúrà fún àbí báwo ni wọ́n ti lè kí wa àjẹsà ẹgbẹ́ tó ní ọ̀dọ́ bá tẹ̀lé pé tó bá súnmọ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yẹn báwo la ti lè kí báwo la ti lè ṣe àdúrà. alhamdulilayi ìbéèrè tí ẹni tó ṣèbéèrè látàbí òkúta ṣe nípa pé mọ́ṣáláṣí ti ń bẹ ní àwùjọ tàwọn tí ó súnmọ́ gbogbo àwọn àyè tí lè máàmù ti máa ń dúró ń bẹ ga jọjọ ju ti àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ lọ ṣé eléyìí tó ní tìtorí téèyàn lè tìtorí rẹ̀ má máa lọ sí mọ́ṣáláṣí láti ṣèṣọ láti ń jàmáà bẹ́ẹ̀ ni táyì yẹn bá ti ga alága jù ó tó ní tìtorí nítorí kófin ọlọ́run dá lórí pé tí àyè yẹn bá ti ga alága sọ̀láàtì ìmáàmù yóò bàjẹ́ bẹ́ẹ̀ ni sọ̀láàtì àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ yóò bàjẹ́ bóòlù àfimọ̀pọ̀ ga alága lórí tíra màlìkí àti kálukú ń kà láwùjọ wa yìí náà ni àwọn sọ pé tí àyè lè máàmù bá ti ga ju àtẹ́lẹwọ́ kan lọ kò burú àmọ́ àwọn kórìíra kọ́ wà bẹ́ẹ̀ ètò túmọ̀ sí pé ìtọ́ dáa tiwọn náà ní ká mú balẹ̀ kọ́ dọ́gba eléyìí sì ni súnà anabi sallallahu alayhi wa sallam kí mm. ààyè lèmáàmù ọ̀gbọ́dọ̀ ga ju tàwa tá a wà lẹ́yìn rẹ̀ lọ àbí okùn wo ni lèmáàmù gbà tó ju tiwa lọ gbogbo àwọn àjọ ọlọ́run afẹ́sìn náà ẹrú ọlọ́run la sì jẹ́ níṣẹ́ la fi lèmáàmù síwájú ká lè máa wà àwòkọ́sí rẹ̀ kí ṣe pé kò gbéraga ìjọra ẹni lójú ìmọ̀-wo rẹ̀ nípa ju jàmáà yòókù lọ nípò lèmáàmù kí ló dé kí ló tì wá lọ sídìí ká máa gbé àyè lèmáàmù yẹn gàgà kí ló tì wá lọ sídìí rẹ̀ àkọsílẹ̀ wo la kà tá a fi rí pọ́ yẹ kó rí bẹ́ẹ̀ àkọsílẹ̀ wo la kà tá a fi rí pọ́ yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé ìṣẹ̀lẹ̀ sọ láti njọ kan ní àyè ibi tí tí máa èèyàn sọ̀rọ̀ lọ́jọ́ jùmọ̀ ìtọ́ga ìgbà tó wà ní dúró ni ó wà tó bá rùkù ibẹ̀ ni ó wà tó bá fẹ́ forí kanlẹ̀ yóò wá rìn gbẹ̀yìn láti forí kanlẹ̀ sílẹ̀ tàwọn tí ń bẹ ìgbà tó parí sọ láti ó tún á pàkíyèsí àwọn sọ̀hábà pé ẹ lè sọ pé mo ṣe nǹkan kan tèmi ò ṣe rí lónìí yìí o torí pé nǹkan tuntun ni ànábì òjò ń bi tó ga títa àwọn èèyàn lọ rí wọn á ní bẹ́ẹ̀ ni àwa náà ti fẹ́ béèrè pé ẹsẹ̀ lè tó ń bi tó ga tuntun wa lọ nígbà tẹ wàá ń dùn nígbà tẹ wàá ń rùkù ó ní mo ṣe bẹ́ẹ̀ ní kẹ́lẹ́ wà wò kọ́ ṣe bẹ́ẹ̀ sì máa ṣe sọ láti yín látọ̀dọ̀ tèmi ẹ máa ṣe sọ láti bẹ́ẹ̀ ti ṣe rí mi pé mò ń ṣe yìí ànábì òsì tún ṣe bẹ́ẹ̀ mọ́ ó ṣe bẹ́ẹ̀ láti kọ́ àwà táwa lẹ́yìn kọ́ tó fi jẹ́ pé ojoojúmọ́ ayé yìí àyè tó ga náà ni lè má mú òtù sí àwọn jàmá sì wà lẹ́yìn rẹ̀ táwọn wà láyè tí ó kúrú sí tiẹ̀ Islam ò fara mọ́ gbogbo yín ayé yín ọ̀jọ̀ dọ́gba náà ni pẹ̀lú ẹni tó wà lẹ́yìn àtẹni tí ẹ̀yìn tẹ́yìn síwájú fún wọn ayé yín ọ̀jọ̀ dọ́gba ni tó bá ti wá galaga jù malikiya ìkà náà tẹ́ǹka tíra àwọn láwùjọ yìí àwọn náà sọ pé sọ láti lè má mú bàjẹ́ tàwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà bàjẹ́ ọlọ́run ọba kọ́ mọ́ bá wọn sọ láti jẹ gbogbo nǹkan tí ó mú ni máa ṣe nǹkan tí ó bá ní lẹ́sìn jẹ́ agbọ́dọ̀ jìnnà sí níṣẹ́ lòfin ọlọ́run ọba gbà pé àwọn máàmú tọ́tò lẹ́yìn lè máàmú àwọn lè wà láàyè tó ga ju ti lè máàmú lọ bíi kí lè máàmú wa wà nísàlẹ̀ káwọ̀ wà ní àjà tòkè eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ṣe pé kìí ṣe gbéraga ló máa wà náà lọ dúró lókè o tó bá ti jẹ́ pé gbéraga ló máa lọ dúró lókè sọ láti tù wá náà bàjẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà wọ́n ní eh, àwọn àtẹ̀jìgbò wọ́n ní àwọn obìnrin kan wà tó yẹ pé táwọn bá fẹ́ tó sáfù ẹ̀yìn lẹ́yìn ni wọ́n ti bẹ̀rẹ̀ só sì dáa kéèyàn fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run kó wá lọ dúró lẹ́yìn lẹ́yìn nítorí kó lè bá àríbi fẹ̀yìntì ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ bóyá àwọn eléyẹn àgbọ́yé tí wọ́n ní fẹ́ sìn ló kí wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí pé ànábì sallallahu alaihi wa sallam ó fi yé wa pé ètò lóore jù nínú sáfù tàwọn ọkùnrin onítàlá kọ̀kọ́ ètò wa lóore jù nínú sáfù tàwọn obìnrin onáàlè tọ́gbẹ̀yìn torí rẹ̀ nínú òfin ṣẹ̀ríyà tá a bá fẹ́ ṣe sọ̀láàtù níbi tó ṣe pé ọkùnrin àtobìnrin iná là á fẹ́ jọ ṣe kò sì sí gàgá kan tá a fi dá àyè ọkùnrin sí tobìnrin ńṣe làwọn obìnrin yẹn àwọn ọmọ tó sáfù tiwọn látẹ̀yìn wá ni àtẹ̀yìn ni ó ti máa kún bọ̀ wá síwájú kìí ṣàtiwájú ni ó ti máa kún lọ sẹ́yìn ṣẹ́ẹ̀sì mọ̀ pé sáfù táwọn ọkùnrin àtiwájú ni ó ti máa kún lọ sẹ́yìn torí ẹ̀ tó bá yẹ pé ní táwọn obìnrin yẹn gbọ́ yénu àwọn gangan ni tí wọ́n ń ṣe dọ́gba wípé àtẹ̀yìn lẹ́ẹ̀tì máa kún sáfù bọ̀ wá sí lẹ́yìn obìnrin àmọ́ tó bá yẹ pé wọ́n ti dá àyè obìnrin sọ́tọ̀ tó gírí la ọkùnrin àti obìnrin sẹ́pẹ́ ayé ọ̀tọ̀ lóbìnrin wà ayé ọ̀tọ̀ lọkùnrin wà wọ́n kàn gbọ́ ohun bí lè máàmù ti ṣe ń bá sọ láti lọ ni. apá kan nínú àwọn olùmọ́ni kò burú ń náà káwọn obìnrin náà tó sáfù tiwọn láti wájú. wọ́n ní tẹ́ni tí èsè mùsùlùmí bá kú tó wá jẹ́ pé ibi tí wọ́n ti fẹ́ tí wọ́n ti fẹ́ ṣe ìsìn ìgbẹ̀yìn fún ní ìlànà ẹ̀sìn rẹ̀ tó ṣe ni sọ́tọ́ kí mùsùlùmí náà kọ́ ara kan Islam ò islam ò fara mọ́ pé kẹ́ ẹ bá wọbẹ̀ lẹ́yìn bá bá wọbẹ̀ kí lẹ́ rò pé ó lékún fún tẹ́ ẹ bá bá wọbẹ̀ kí lẹ́ rò pé ó dínkù fún àbí ìwọ̀n karambà ni ẹ̀sìn tí yín ni kẹ́yìn ọkọjú mọ́ àbúrò bá wọ bí tí wọ́n ti fẹ́ ṣèṣìn gbẹ̀yìn fún. ẹni tó sì béèrè kẹ́yìn òun béèrè láti ìsàlẹ̀ àfọ̀n lọ́gbọ́mọ̀sọ ó ní tí ọ̀rẹ́ òun èèyàn òun kan bá kú tí èsè mùsùlùmí báwo làwọn ti máa ṣàdúà fún òfin ọlọ́run ọgbà kó ṣàdúà fẹ́ni tí èsè mùsùlùmí lẹ́yìn ìgbà tó bá ti kú òfin ọlọ́run kò gbà kó ṣàdúrà fẹ́lòmíì tó yàtọ̀ sí mùsùlùmí lẹ́yìn ikú ẹ sì rí i pé àwọn míì náà tí èsè mùsùlùmí tí wọ́n bá ti kú wọn ṣàdúrà fúnra wọn tiẹ̀ ti jẹ́ tiẹ̀ ti jẹ́ tó fi jẹ́ pé ẹni tí èsè mùsùlùmí ni wọ́n fẹ́ máa ṣàdúrà fún lẹ́yìn ikú rẹ̀ òfin ọlọ́run sì ṣe léèwọ̀ fún ọ láti ṣàdúrà fẹ́nikẹ́ni tó bá kú lórí nǹkan míì tó yàtọ̀ sí Islam mùsùlùmí ló máa ṣàdúrà fún mùsùlùmí bàbá rẹ̀ mùsùlùmí màmá rẹ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí iye kan rẹ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí ẹ ṣe nǹkan kan tán ju pé ẹjọ jẹ́ mùsùlùmí lọ ní gbogbo ibikíbi tí wọ́n bá wà láyé ọmọ ṣàdúrà fókù wọn eléyìí ni ìlànà ẹ̀sìn Islam. hello wa aleykum salaam wa rahmatulah barakatu orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè. kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè fún àwọn ọ̀sẹ̀ tó rọ̀ pé ẹ̀rù ìyẹ́ àrí àti ìmọ̀ tó sọ̀rọ̀ nípa tó ń tọ́wà ní hajj wípé wọ́n lè ṣí ojú wọn sílẹ̀ tàbí wọ́n lè gbọ́ jẹ̀gbàgbọ́n láláìsí pé bóyá wọ́n wà ní ibi tó ibi tó bí àwọn èèyàn sí àbí ibi àìdí. padà ó ti yé. hello. hello salaam aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ àti tẹ̀sí pé. ọ̀sán ni láti èkó. kí ni ìbéèrè yín ẹni bẹ́ẹ̀ ni ọkùnrin tí ó ṣe ápùlù níta ọjà tí òfìṣẹ́ yẹn kò sí agbára wàlímọ̀ nígbà náà ọjà tí ìyàwó wa ti lóyún tó bímọ afẹ́fẹ́ pé kí wọ́n lè ṣe wàlímọ̀ tó ní ká yẹn papọ̀ mọ́ kán àdúkọ ọ̀gbọ̀n ẹ̀yìn tó máa lè ṣe pọ̀ tí ó máa gba ẹran wàlímọ̀ tó ní yẹn lọ́tọ̀ ni àbí ó lè dà níyàn rẹ̀ papọ̀ ó ti ó ó ti ó Naam hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn ti tẹ́tí pé. Abdulaziz ló sọ̀rọ̀ látòkò. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ní àwọn àkójọ kan tí àwọn afá máa ń ṣe akíkọ̀ tá máa ń sọ ọmọ tó kọ. Wọ́n máa ń béèrè pé tí àìsàn bá fẹ́ tọrọ. Àwọn èèyàn mìíràn àwọn ọmọ sọ pé fífi náírà yìí ń tọrọ fún bàbá mi fẹ́ ní kàkẹ́rẹ́ka. Àwọn fẹ́ béèrè pé sọ wà níbàámu pẹ̀lú Súnà Nàbí Sàrẹ́rà Lùsọ̀nà. Hello ẹ káàárọ̀ olùkọ́ àti ẹ̀sìn pé kí ni ìbéèrè yín. àgbọ̀n kẹtẹ́ ń sọ ẹ sọ̀rọ̀ sókè. ẹ sọ̀rọ̀ sókè. sí àfa àwọn àfa àtàbí tó wọ́n lọ sí jáde rẹ̀. náà tó wọ́n fẹ́ lọ tó wọ́n bá fojú àwọn jẹ́lẹ̀ àtọmọ́jẹ́ àti ọmọ tí ọmọ náà jẹ́lẹ̀ ní. tó ìyàtọ̀ á bí ẹni gẹ́gẹ́ wá ní pé kọ́ lọ tó wọ́n tàbá gírí lọ tó ń jẹ́ ọ̀tọ̀nà láti lọ bá àbíkọ̀ tọ̀nà. alhamdulilayi ìbéèrè tí ẹni tí. Hello? Wa alaikum salaam wa rahmatullahi. Kí ni ìbéèrè yín? na ìbéèrè àkọ́kọ́ tí mo ní ni pé mo fẹ́ kí àwọn tó gbà ṣàlàyé kí ni àwọn etiquette tó wà fún téèyàn bá ń ka alukur'an pé ṣé téèyàn bá ń ka alukur'an bí ataba sálámù síyàn pé ṣé èèyàn lè dáhùn àbí èèyàn lè dáhùn àwọn abala bíi tí èèyàn bá dé láyé ní téèyàn bá ń ka alukur'an lọ gẹ́gẹ́ bá ti gbọ́ pé anábíwá mọ́mọ́ sọ́lá àríwá sọ́lá bí wọ́n ti bá ń ka alukur'an tó bá dáhùn kíkan tó bá yẹ pé wọ́n sọ̀rọ̀ bí àlùjẹ́ náà yóò tọ̀wọ́ tó bá yẹ wọ́n sọ̀rọ̀ bí iná yóò wá ìṣòlọ́dọ̀ ọlọ́run fún òyìnbó pé séèyàn lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní yorùbá àbí yóò gbọ́dọ̀ jẹ́ ní èdè láwùbáwá ìyẹn téèyàn bá ń ka koran tó bẹ́ẹ̀ sí nínú ẹ̀. alhamdulilayi ìbéèrè tí ẹni tó sì béèrè láti lọrin ṣe nípa pé sàrà dìsì kan tó sọ pé obìnrin lè ṣíjú lẹ̀ àbí kọ́ bọ́jìlì báàbò rẹ̀ nígbà tó bá nu ihram láti lọ sí hajj àbí umrah àkọ́kọ́ kò sádìsì tó sọ pé kóbìnrin kọ́ bọ́jìlì báàbò rẹ̀ sílẹ̀ ní gbogbo gbà tó bá ti wà níbi tí ẹni tó ṣe pé kò lẹ́tọ̀ọ́ láti rí i ní àwọn ààyè tó jẹ́ ààyè oge rẹ̀ ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti rí àwọn ààyè yẹn tó bá wà kò síbi tí Islam ti sọ pé kóbìnrin ọ̀yàn ara lẹ̀ torí ẹ̀ ṣíṣí ojú sílẹ̀ nínú òfin ṣẹ̀ríyà wọ́n sọ pé al-mar'atu ihramuha fi wajhiha ihramu obìnrin tó bá lọ ṣe hajj àbí umra ojú rẹ̀ ló torí rẹ̀ wọ́n á ṣíjúlẹ̀ nígbà tí wọ́n bá gbé aṣọ ihram gbogbo ara wọn ni wọ́n bò ṣùgbọ́n ju àwọn òṣìṣẹ́ lọ àyàfi tó bá jẹ́ pé àwọn ọkùnrin tó jájòjì wọ́n ti rìn débi pé wọ́n sún mọ́ wọn wọ́n lè rojú wọn ìgbà náà obìnrin ọ̀dà nǹkan bojú ǹjẹ́ wàá dà bojú yìí kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí wọ́n ṣe dọ́gba pẹ̀lú bójú ti ṣe rí tí wọ́n á máa fi irú rẹ̀ bojú tẹ́lẹ̀ ìyẹn ni pé bíi nìkọ́ọ̀bù nǹkan ni ó fi bojú ṣùgbọ́n yóò wọ aṣọ kan tó ṣe pé yóò fi nǹkan mú un láti rẹ̀ yóò máa sọ́ọ̀lẹ̀ lọ́nà tó yẹ pé àwọn ọkùnrin yẹn ò ní rí i táwọn ọkùnrin yẹn bá ti rìn kọjá tí ò sí ẹlòmíì tí ó tún fẹ́ tó lè rójú rẹ̀ yóò tún sí ojú rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ làwọn ìyá ńlá wa àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ṣe nígbà tó tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam láti lọ ṣe hajj ìdágbére tánàbì ṣe àdìtì tó wà náà nù lórí pọ́bìnrin ó sì ojú rẹ̀ lẹ̀ tó bá lọ ṣe hajj àyàfi tí máa ń bẹ̀rù wípé kí ọkùnrin tó jájòjì kọ́ máa rojú òun yóò fi aṣọ kan yóò fi bojú rẹ̀ ìbéèrè tí oníbèrè wa ṣe látẹ̀kọ̀ nípa pé ìgbà tó ń fẹ́yàwó òun ní agbára láti ṣe wàlímà so ìyàwó ti wá lóyún ó ti fẹ́ẹ̀ bímọ sáwọn lè ṣe papọ̀ àkọ́kọ́ kí lẹ fẹ́ ṣe papọ̀ àkíkà yẹn eléyìí ó bímọ ìsìláàmù ní kò pa ẹran ni kì í ṣe pé ìsìláàmù ní kò kó àwọn èèyàn lẹ́nu jọ wọ́n fẹ́ kó èèyàn lẹ́nu jọ eléyìí wọ́n lọ mà wọ́n fẹ́ fi ìdùnnú rẹ̀ hàn ni so wárí wàlímà yẹn anábì ló pa aláṣẹ pé kẹ́sì tí wọ́n á pọ̀ fẹ́ pe léyìí àti léyìí pọ̀ ní tí ọ̀jọ̀ra wọn lọ fẹ́ papọ̀ torí de léyìí wá ṣe wàlímà lórúkọ pò ń ṣe wàlímà àkíkọ̀tọ̀ bá ti pẹran kò ti ṣe ń tọ́lọ̀ wọn bá ní kò ṣe òun kọ́ àwọn èèyàn lẹ́nu jọ nítorí pé òbí máa ń eléyìí nítorí pé ọfẹ́ fi dùnnú rẹ̀ hàn ni ṣẹ̀rí ọ̀tako àmọ́ nǹkan ló ní kò ṣe ṣẹ̀rí àkótako àmọ́ nǹkan ló ní kò ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù ọwọ́ á ní sọ lè pẹran kan náà fún méjèèjì sọ wọn pé tí òjọra wọn ló fẹ́ pẹran kan náà fún yẹn lẹ́yìn náà islam ò sọ pé dandan nígbà tó bá ti wá fẹ́ sí wọlé mà kọ́ fẹ́ àwò kọ́ pẹran kò síbi tí islam ti sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sọ fún abdulrahman ibn awf wípé aw lim walau bi shahr ṣe wàlímà kọ́dà kó ṣe pé àgùntàn iná lọ pa láti fi ṣe wàlímà yẹn so ìṣesí ànábì sallallahu alaihi wasallam ṣe fi hàn wá pé kọ̀sẹ̀ dìgbà tó bá tó lè pẹran ló tó ṣe wàlímà mélòó lànàbì fẹ́nu ìyàwó tó pẹran torí pé ó fẹ́ ṣe wàlímà rẹ̀ àwọn èyí wọn á mọ wọn èyí tó fẹ́ tí ò tẹ̀ pẹ́ràn kankan àmà wá ṣe léyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní tí ẹnìkan ṣe béèrè látòkò ó ní tí wọ́n bá ń bá wọn sọmọ lórúkọ àwọn èèyàn máa mówó tọrọ wá nǹkan so láti pìlẹ̀ wọ́n bá ń sọmọ lórúkọ náà kẹsàn ló ń béèrè pé sọba súnà mu àbí ọba súnà mu èyí tó ń ṣe béèrè ní pé owó tẹ́ ẹ máa mú wá tẹ́ ẹ máa fi tọrọ tó ń bá súnà mu àbí ọba súnà mu nínú ṣẹ̀ríà ìsìn islam náà gan kò sínú ṣẹ̀ríà pé kẹ́nìkan wá bọ́ sọmọ ló kọ gbàtí èsì pé ìwọ ọmọ ò mú kọtọ́ sọmọ rẹ̀ ọwọ́ alẹ́ nìkan ní ọ̀bọ̀ sọ gbàtí èsì pé wọ́n gbé jáde nílé rẹ́díò so ìwọ lọ sọmọ rẹ lórúkọ gbogbo ìtẹ̀sí ẹ̀yìn ara pé ẹ̀sìn ò tí ì yé tóni tẹ̀sìn bá yé ìwọ lọ sọmọ rẹ lórúkọ ọ wá wù ọ látàrí fún òbí ma ọ fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ ọ wá sí oúnjẹ pé káwọn èèyàn wá jẹ nítorí ìdùnnú pọ́nlọ́wọ́n bá fún ọ lọ́mọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ètò túmọ̀ sí náà pé oníkẹ́nìkan bọ̀ tọrọ òun fún lówó lọ mọ owó pọ̀ lọ́wọ́ rẹ̀ o sì fẹ́ fún yàn lówó wọn lẹ́nìkan fẹ́ ṣe jáde pé wáyà lọ tẹ̀bílíìgì màmá rẹ̀ wá kọ̀ màmá rẹ̀ kọ̀ fún láti jáde lọ sí àwọn tí ń jáde gan-an ní tí wọ́n ń ṣe kò ṣe déédéé pẹ̀lú sunnah nabi sallallahu alayhi wa sallam dípò kó àwọn àpè yẹn àwọn ni wọ́n ń ṣẹ̀sìn ẹni tí ń ṣẹ̀sìn wọ́n á fi ìyàwó lẹ́nu ebi òfò ọmọ lẹ́nu ebi ìyá rẹ̀ ń sọ pé kọ́ ọmọ lọ ọlọ́ọ̀lọ́ náà ni ṣé jihad lọ ń lọ ẹ mọ̀ pé jihad gan tẹ́sìn islam mú wa anabi sallallahu alayhi wa máa ń pààyàn láṣẹ tó bá lóun lóbì lọ́ọ́ jihadi tí islam mú wa ganu kátó wá pé jáde tí èsì islam ló mú wa ṣe lè jẹ bó ti ṣe jẹ kọ́nà dàkún kọ́ mọ́ sí wa lọ́nà àwọn ẹni tí ń sin náà dọ́wọ́ pé nǹkan míì tó yàtọ̀ sí súnà ànábì sọ̀rọ̀ bá àṣẹ làwọn ń ṣe ọlọ́run bá wa dá wọn padà sójú ọ̀nà ṣe lè jẹ bó ti ṣe jẹ wọ́n ní táwọn bá ń kí alukurani lọ́wọ́ tí wọ́n lè máa sálámà sáwọn káwọn dáhùn á rárá ò lè dáhùn ọ̀ ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹnikẹ́ni tó bá sálámà sí ọ ó lè forí dáhùn ẹni tó bá sálámà sí ọ ó lè fọwọ́ dáhùn o sì lè mú lọ́wọ́ títí ìgbà tó parí kíkẹ́ alukurani rẹ̀ kọ dáhùn. wọ́n á ní àwọn gbọ́ inú súnà anábì bá ń kẹ́ alukurani tó bá kà débi tọ́lọ̀ ti ń tọrọ kẹ́ tó bá kà débi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ yà anábì á máa ṣáàdì ọlọ́run níbi yà ṣé àwa náà lè máa tọrọ ọrú rẹ̀ léde àbínibí wa tá a gbọ́ dáadáa àbí báwo kò sí tàbí ṣùgbọ́n wípé ìgbà tẹ́ǹkẹ́ alukurani lọ́wọ́ yẹn tẹ́ tẹ́ ẹ bá tọrọ léde yorùbá yín ẹ̀sẹ̀ lọ tẹ́ ẹ bá sì kéde bí ìyà tẹ́ ẹ bá sáàdì ọlọ́run ọba níbi ìyà pẹ̀lú yorùbá yín ẹ̀sẹ̀ lọ ṣùgbọ́n kẹ́ ẹ rántí pé nígbà tẹ́ ẹ ti dá kùránì dúró tẹ́yìn ń tọrọ léde yorùbá wípé kọ́lọ́run ọba kó sì kẹ́yìn fún yín sẹ́wọ̀n kẹ́ ti dá kùránì dúró gbàtẹ́ bá tún padà sórí àkùránì tẹ́ tún fẹ́ kírun ẹ tún bẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ náà ni ẹni tó tọrọ lédè lárúbáwá ọ̀nà tó bẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash shaitanir rajim bẹ́ẹ̀ náà lẹni tó sáàdì ìgbà tí ó bá tún padà sí ti alukurani yóò tún bẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash shaitanir rajim ṣùgbọ́n yanilẹ́nu fẹ́yìn tẹ́ ẹlẹ́fẹ́ tọrọ yorùbá wípé ẹfẹ́ tọrọ kẹ́ abẹ́fẹ́ sáàdì ọlọ́run ọba níbi aburú lédè yorùbá Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ láti ibi tí ẹ ti ń pè. Ẹgbẹ́ ìsókè. é kan sí ìṣọ́pá ìṣẹ́rẹ̀. Àgbọ́n dáadáa, àgbọ́n hello ah. ẹ pa rédíò yín hello hello orúkọ àti bíjá ti ń pè kí ni ń béèrè yín. Kí ni ìbéèrè yín? Máa, hello wa aleykum salaam wa barakatu ẹgbọ́n sókè. Ah, kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín. àgbọ̀ àgbọ̀ ìdájọ́ ìṣèlú àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ń pè é. orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè é. Òkè-Òṣogbo la ní sọ̀rọ̀ rẹ̀. Kí ni ìbéèrè yín? Kí ló kọ yín? Ẹ̀sà abẹ́ tọ̀yí mi láti Òṣogbo. Kí ni ìbéèrè yín? Ẹ̀sà abẹ́ béèrè nípa àlàyé lórí yíṣí báyìí ni. Kí ó dá aṣọ lẹ́tọ̀ọ́ sí kéèyàn gbé. Ọ̀dà. Lórí yíṣí báyìí. Hmm? Yíṣí báyìí. Báwo ṣe ń ṣe? Bí kí èèyàn fẹ́ ra fóònù bí kan kó yẹn wá mọ́ ní owó kẹ́ wá fi owó díẹ̀ díẹ̀ kẹ́ wá mọ́ sí ikú díẹ̀ díẹ̀. ọ̀dà ó ti yé ó ti yé. hello. sàmàlẹ́kùn. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ àti tẹ́tí ń pè. a sọ̀rọ̀ sí yusuf ní látòkù. àkínní ìbéèrè yín náà ẹni ọdún yóò bá fún bóyá tí wọn lọ sí ibi ìsìnkú yẹn pé wọn ní wọn kọ pé àwọn àti àjọmọ ṣe ní òsì ìgbòjì yẹn tí ó dáa láti mọ ṣe láti jẹ́ ọmọ báwọn ṣe ní àdúgbò já láti jẹ́ ní jẹ́rẹ́rà. hello. náà orúkọ àti bẹ́ẹ̀ ti ń pè é ọ̀pọ̀ rédíò yìí ọ̀pọ̀ rédíò yìí. ìbéèrè tí wọ́n nìkan ṣe nípa easy buy bóyá ó fẹ́ rajà ọjà tó fẹ́ ra yẹn ò rẹ̀ wá sanwó díẹ̀ wọn lọ máa san díẹ̀ díẹ̀ ṣùgbọ́n lé sí iye tó o bá san tó bá pọ̀ fẹ́ rà lẹ́ẹ̀kan náà àkọ́kọ́ lílé tí owó máa ń lé látàrí pé ẹni tí ó fẹ́ rajà kò lówó tó san lẹ́ẹ̀kan náà eléyàn ò burú nínú òfin ọlọ́run ṣùgbọ́n ibi tó burú sí ni pé tèmi bá sanwó débì kan tí wàá ní agbára àti san owó yòókù mà kí ni ó níbi yìí báyìí ǹjẹ́ ọ̀sẹ̀lẹ̀ ọlẹ́sàlàyé fún wa bẹ́ẹ̀ láti mọ̀ sọ́bòfin ọlọ́run mu àbí ọ̀bòfin ọlọ́run. yàtọ̀ sí léyìí àwọn processing kan wà tí wọ́n tún sọ pé ṣe níbi ìzìbà yẹn tó tó tún mú ó tún léwu lábẹ́ òfin ọlọ́run. òun náà ní pé wàá lọ mú káàdì ATM rẹ wá. so <laughs> nígbà tí wọ́n bá mú ATM káàdì rẹ wá ẹ ẹ kó léwu ẹ ó léwu púpọ̀ so máwùlẹ̀ ṣe ìzìbà ṣe buy and báyà ń kárì bàbá ti rà á máa máa máa gbé lọ ilé rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní táwọn bá lọ síbi tí wọ́n ti fẹ́ sin òkú obìnrin ní béèrè béèrè ńlá tèjìbò wípé àdúrà tó máa ń ṣe létí ibojì tó fẹ́ gbòkú sínú sàárè rẹ̀ sọ́tọ́ kí wọ́n máa ṣe káàkiri àwọn máa dáhùn ní àbí kálukú ṣe tiẹ̀ àdúrà ògùn àwọn máa ṣe. ní tí súnà Ànábì sallallahu alaihi wasallam ń sọ lẹ́yìn tí wọ́n bá gbòkú sínú sàárè tí wọ́n bá bò má lẹ́tà kí gbogbo owó tó máa padà lọ sílé wa ẹ̀yin máa ń sọ wípé istaghfiru li akhikum sallallahu lahu thabat fa innahu al-ana yus'al ẹ tọrọ àforíjì fọmọ ìyá yín ẹ bẹ lọ́n kọ́ lọ́n fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń bi léèrè ó ti tó kẹsàn pé allahumma ghfirla allahumma thabbit tó bá sì jóbìnrin ni allahumma ghfirla yóò máa wí ẹ̀yin náà máa dáhùn àrà o ẹ̀yin obìnrin tó sì jẹ́ pé ẹ̀yin lẹ́ ṣe béèrè ní ìsìn obìnrin ọ̀gbọ́dọ̀ bá wọn débẹ̀ òfin ọlọ́run ọba ní ìwọ ni kóbìnrin ọba wọn débi tí wọ́n ti sìnkú ṣùgbọ́n súnà ni kẹ́yìn náà kópa nínú sọ̀látùl jànáza eléyìí tá à ń ṣe sókù lára ẹ̀yin náà gbà láàdá tẹ́ ẹ bá fi lè kópa náà àmọ́ tí bá ti parí sọ̀látùl jànáza ẹ má tẹ̀lé wọn o débi tí wọ́n ti sìn. hello hello. wa aleykum salaam wa barakatu. orúkọ àti bí tẹ́tí ń pè. rasheed ló ń sọ̀rọ̀ látẹ́gìbò. kí ni ìbéèrè yín. ẹbí tí wọ́n ni pé wọ́n máa ń ṣẹlẹ̀ nígbà míì bóyá ọkùnrin tó bá tún máa yàwó ẹ̀. sọ yóò wá rí pé bóyá táìmù fẹ́rọ̀ dẹ̀ òtítọ́ ló ń lọ wọlé sí ìṣòwò kọ́dẹ́ máa obìnrin yẹn náà kọ́dẹ́ rí nira ṣé ó burú kí wọ́n máa lo bóyá bí àwọn antibiotics kàlẹ́ndà tí wọ́n lò yẹn tọ́tọ́ pé tó bá ń lò so yóò lè mọ ọjọ́ tí ọjọ́ kìíní ẹ̀ máa bọ́ sí bóyá ẹ̀mẹ̀tì tó àbí sí tó. náà ti yẹ. hello. wa aleykum salaam wa rahmatulah barakatu. orúkọ yẹn ti bẹ́ẹ̀ ti ń pè. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ ni pé pé yẹn tó bá bí yẹn ṣáájú bí yẹn wà sínú ẹ̀ ẹni ẹ bá bí. tí wọ́n bá àbí tí wọ́n bá gbìyànjú kẹ́ ẹ̀ fara sílẹ̀. ok. bẹ́ẹ̀ bá ti mọ sí ẹ̀dọ̀ papọ̀. ok kódà. àti pé ṣé ẹni ẹ náà ti fi lè jẹ́ ń bẹ̀. kódà. hello. hello. orúkọ àti lọ́ọ́ ti ń pè. mo ń pè lọ́kùnrin tó kí ní sọ̀rọ̀ àtúkù. kí ni ìbéèrè yín. ìrìn ìrìn àkọ́kọ́ mi ni pé ìṣẹ́lẹ̀ wà lórí àlọ́ àlá tí ẹnìkan bá tó bá ń kíyàn àbí tó bá tálámà kíyàn ìjọ lẹ́sẹ̀ láti dáhùn. kódà. Eh, ẹlẹ́kejì ni pé eh, ọlọ́mọdé kí ọlọ́mọdé kárí bóyá ogun tá ṣẹlẹ̀ níbi kan bí àsìkò tí ń ṣẹlẹ̀ nílùú ìlú pé wọ́n jẹ́ ní àwọn èèyàn fún owó fòwò tán kú ǹjẹ́ lọ́dọ̀ láti mọ́lẹ̀ ọkọ̀ kan ní àbí kó wọ́n ṣe wọ́n papọ̀. alhamdulilayi eh, béèrè tí ẹni tó sì béèrè látẹ̀jìgbó ṣe nípa pé tó ń bá ń bóbìnrin ọ̀hún lò ó máa ń ṣẹlẹ̀ ní àwọn àgbà míì pé ó lè bọ́ sígbà tí nǹkan oṣù rẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sáà lè máa lo kàlẹ́ndà àkọ́kọ́ ìyàwó rẹ̀ àtiwọ́ náà ẹ̀kẹ́ bẹ̀rù ọlọ́run so obìnrin mọ̀gbà tó ń ṣe nǹkan oṣù lóṣù tó kọjá unlikely kọjá pé irú àsìkò yẹn náà nǹkan oṣù ó dé lóṣù yìí ẹ fi bẹ̀rù ọlọ́run kún nítorí pé tí a bá dọ́gbọ́n fún yàn kò sọ́gbọ́n tá a lè dá fọlọ́ so a ní tẹ́lẹ̀ máa lo kàlẹ́ndà kí lẹ́ẹ̀ bá lò tẹ́lẹ̀ náà ìrẹ́ kájọ́ náà ni ẹ mọ̀gbà tí nǹkan oṣù máa wá wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní wọn pẹ́ran àkíkọ̀ fún yàn kí ìhàn á lè pa lẹ́yìn tó náà ti dàgbà tó ti bímọ tó ń sì lè jẹ́ ń bẹ̀ ọ̀bí ọ̀pẹ́kọ̀ pẹran àkẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ òbí rẹ̀ náà ni ó pa fún ọba ti dàgbà káṣírí òbí rẹ̀ fi bò tóbi rẹ̀ bá pa wọ́n pa tó bá sì fẹ́ jẹ́ ń bẹ̀ ọ́ jẹ́ ń bẹ̀ níṣẹ́ láì fọ́mọ kínkínní nínú ẹran àkẹ́kọ̀ọ́ tá a bá pa fún àì fún jẹ́ ń bẹ̀ nítorí pé ọmọ róńdó ọmọ pólóró kì í jẹran ìwọ́n sì ti dàgbà ní ìsìn lè jẹran wọ́n ní táwọn bá ń sàlùwàlá tí wọ́n bá kí àwọn sáwọn dàn ẹ̀ dàn dáadáa mọ̀nà sẹ́yìn ti sọ láti ó dìgbà bá tó bẹ̀rẹ̀ sọ láti lẹ̀ ní dààmú ẹ̀mí ọlọ́run mẹ́jẹ̀ á rí gbogbo ṣe ń jà ń bì kan ọlọ́run mẹ́jẹ̀ á rí náà ni ntí ń bẹ̀rù pé kọ́ ṣẹlẹ̀ àì béèrè àì béèrè ọlọ́run mẹ́jẹ̀ á rí ọlọ́run mẹ́jẹ̀ á rí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ọba àwọn olùmọ̀ wọn ti bá dáhùn síbi àwọn náà ni Dr. Sọfọdún Gbadébọrọ sọ̀rọ̀ a tún máa padà dédé àkókò bí aago mọ́kànlá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ nídìí àkókò kan náà kọlọ́ọ̀bá kí ọba àṣẹyìn tó gbé ètò yìí kọba àṣẹlẹ̀ sílẹ̀ olè asalaamu alaykum wa rahmatulahi wa صدق الله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا